صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار نسأل الله سبحانه وتعالى السلامة والعافية من النار وما قرب إليها من قول وعمل واعتقاد إنه ولي ذلك والقادر عليه أما بعد قال المؤلف رحمة الله عليه باب جامع لأحكام الصلاة الحديث مئة والثالثة بعد العشرة فعن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من فيه, من فيه جهنم فإن شدة الحر من فعل جهنم وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من نسي صلاة فليصليها إذا ذكرها لا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى وأقم الصلاة لذكري ولمسلمين من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها وعن جابر بن عبد الله رضي الله عنهما أن معاذ بن جبل رضي الله عنه كان يصلي مع رسول الله صلى الله عليه وآله وسلم العشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي بهم تلك الصلاة وعن أنس بن مالك رضي الله عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وآله وسلم في شدة الحر فإذا لم يستطع أحدنا أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه بسط ثوبه فسجد عليه الله فهو الله ويولون قلوا أوري orin ni أوري iman orin akídà tó lálàáfíà àbí ọlọ́run kọ́lọ́mẹ́dà sí ìlàílẹ́ láì tí èèyàn bá máa sọ́lọ̀ ṣe fún pé ó láti sọ́kà lọ́dà kò ní fẹ́ lò sẹ́jú kan ayé àti ọkọ̀ ìgbọ́tọ́ náà àti wọn àlákìlà sọ́dà wọn gbádùn ọkàn wọn ò sì balẹ̀ tí àpọ́kàn ti ń papọ̀ jù nípa pé ọlọ́run ló wà lókè a ti gbà pé bó ṣe rí yẹn ẹnu mi ní ìsìn ẹ gbàtó ti lọ́nà ohun àkáàkiri ẹ̀rọ ọmọ ọba ń bá wípé èyí tó ń bá gbẹ́sẹ̀ ráyé ní ìdíjọ́ ní tẹ ọlọ́run mọ́lẹ̀ ráyé torí pé tó ń wọ́n rẹ̀ pé orí ọlọ́run ń rìn lé bọ́ọ̀dá ọgbọ́ ọlọ́run ọkùnrin náà jẹun à ń kó náà ẹlòmíì ga jù ọwárí náà tọ́lọ́n kọ́lọ́n bá wí báyìí tó ń bá ń bá nǹkan báyìí wí tó rúgbà kọ́lọ́n ọba ó wà ní gbogbo nǹkan àkíńdà àwọn àwọn jahamiya ni bákan náà àwọn gòlá sòfíà àtàwọn ohun wò láń pè pé ọmọ ń pè ní hulul pé gbogbo nǹkan bá pátá lọ́lọ́run wà nù rẹ̀ látara bẹ́ẹ̀ nǹkan sì fà á ní pé èṣù fàwọn èèyàn lẹ̀ sẹ́yìn lẹ́fẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀

èèyàn kan fẹ́ yàwó wọn ò pé lọ́sẹ̀ kejì ó sì kọ́ kalẹ̀ ẹ̀wọ̀n láti àárín ó pọ̀ ní ìgbésẹ̀ ọ̀tọ̀ àwọn agbègbè kékeré tó fi kọ̀yàwó ẹlẹ̀ ó ní she's not good in bed ṣé haram ni kó kọ̀ kalẹ̀ kì í ṣe haram náà bọ̀ ìjọ tí yóò tó mọ̀ gbọ́n nǹkan báyìí máa ń dùnyàn òun ni ìjọ tí wọ́n náà bá bí ma fẹ́nìkan wá dé lọ́lọ́ ọ̀rẹ́fẹ́ ọmọ ẹ̀ ọwá gbé délé wá ní àwọn afárí gbogbo ẹ̀tàn bá ní mo kọ̀ ẹ́lẹ̀ wọn lórí bàbá rẹ̀ ṣàgbógò sí ara ọ̀rọ̀ àlọ́ra nù ìjọ náà gbogbo àwọn àtọ́ ẹgbẹ́ ìṣesúnnà wa èèyàn mi ò ṣe nítorí pé wọ́n ẹlòmí ọ̀sánfàní látara àbí kíyàn kẹ́kọ̀ọ́ mẹ́ ìyẹn lè pè ní ẹ̀rọ nítorí ẹ̀rẹ́ ṣe ní ilé míì táwọn òbí ló lé pé àwọn aṣọ́ṣe wàhálà lọ́ṣẹ́ ogbó wàhálà wọ́n máa rántí pé gánà àfàǹlẹ̀kẹ́ wà ní ilé ẹ̀mẹ́ta ẹ̀bẹ́mẹ́rin lápò ibẹ̀ tàbí ọ̀dà wọn ìyá òbí bàbá náà ní sí mo ní ọbẹ̀ kó mọ̀ pọ́ ọmọ tó wá bẹ́ èyí ma tí àwọn kan ti ta ọwá débẹ̀ àwọn ẹgbà àwọn ẹlẹ́sìn lélẹ̀ àwọn àtànú rẹ̀ mọ̀ sí mẹ́kùn fọ́sà ẹgbà ìjọ tó dé gan sí oṣù àkùdù nìkan àníjọ náà ó dẹ̀ lómi ó tún gbé mọ́mù dání tí ti bá lọ lásán níjà ṣáfùdù ẹ̀dàkùn gbogbo ẹ̀yin sísà rẹ̀ wà lókè ẹ̀yin tẹ́ bá wà ní hundred level tí brọ́dà bá wà ní four hundred level ẹ̀ mọ́ gbà mọ́. bẹ́ẹ̀ ni ìjẹ́ ti gbọ́ ẹ̀ wọ́n ẹbí pé kí ló dé tí ọmọ four hundred level bí ti ọ̀fẹ́ ọ̀gbẹ́ sùn láti jọ́ yìí four hundred level gbà ó rí three hundred level fẹ́. ọ̀rẹ́ ní 200 level fẹ́ ó ṣe ajé mi tí ìdí ìlò one semester nínú ọjà bí ẹ̀fẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ̀rẹ́ ní sí irú nǹkan tí ń pa alẹ́kùn ni mo tún ní kan tí wà lẹ́yìn tẹ́lẹ̀ báyìí ìmọ̀ àwọn ẹ̀dákùn mo ní ẹ̀ ọ fẹ́ ọmọ yìí ni ó ní àwọn ńlá rárá fẹ́ lo sáfíìsì ní ìsìn ṣe nínú kó oníkó fi skúl lẹ̀ torí ìsí nínú kó ọlọ́fẹ́ yàwó kejì kò sí sáàbùrú bẹ̀ abúburú ni àbíkò oníkó mọ̀ ẹni skúl lẹ̀ torí wọ́n lọ́tàn gbà pín ilé fẹ́ yàwó bí ẹnjú ò níyàwó lé náà wò mi tó e ti ṣiṣẹ́ ṣùgbọ́n lómi ọ̀rọ̀ tí mo sọ pé wọ́n gbà fún yín ọlálàyé o ẹlòmí ń di ẹ̀ òun sì lè ọba wa ń sábíìsì náà bí wọ́n wà lọ́rin tó ní ẹ̀bá ti márì ọ̀fẹ́ níyàwó kìí ṣe pọ́ gàfẹ́ lẹ́nìkan tó máa pè mọ́ ẹni tó fẹ́ fẹ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ skul ní oní ah, àrárá kò sí problem náà ọlọ́run sànú wa kò sí problem ní ti márì problem tó wájú gbogbo táǹtó ìdíje oṣù mẹ́ta lọ nítorí ẹ̀lẹ́ oṣù mẹ́rin lẹ́mọ̀ aráhùn nǹkan bí ti ìdájọ́ yẹn wọn tí ń tí ń wọn sọ̀rọ̀ ní ìta wọn gbé ní bí omi náà wọ́n gbà fún ọ̀nìyàn òun kìí ṣe pé tó ní kẹ̀kọ́ wá ṣe ní kó wọ́n fẹ́ ọ. ṣùgbọ́n ojú àǹtí náà ojú tiẹ̀ náà ga nígbà alákọ̀ọ́kọ́ yẹn bí brọ́dà ti ń bẹ̀rù fọ́gà tí wọ́n mú fẹ́ tí wọ́n mú sọ pé bẹ̀rù ọ̀nà pé ṣé wọ́n mú sọ torí ìdínà ẹ̀dá kò ní ìníjẹ́ má gbà ẹlẹ́yìn clark ṣùgbọ́n kọ́ìdù tó wà ń bẹ̀ ni pé kéèyàn rẹ̀ yàn ọkùnrin náà bẹ̀rọ náà so ọmọ tó ọmọ pé kò tí kò tí ì máa ń tí ó dúró bóyá wọ́n lè lọlé ni bóyá wọ́n mú dúró ní wọ́nlọ́yìn ẹ máa wo owó ìrọ̀ àti mìíràn àtẹlùmí tàbá wà nílé àárí súnà bí ìdílé àtọ́lọ́mà ti kọ́ wa ṣùgbọ́n gbogbo àgbọ́yé táwọn kọ̀ọ̀kan ní látara pé ẹ ń sọ fáwọn ọmọ tó by irú ìjókòó yìí àtàwọn ìjókòó míì àti ìmọ̀ mísì máwọn míì àwọn ẹ̀kọ́ ìwọ̀n yé sí kódà bí ò ní lo certificate tó wá kà ẹ̀ mélòó náà àtàjókòó ìgẹ̀ ni ó lo certificate tó fẹ́ gbà ó lè lo nǹkan míì látara ń tọ́lọ́ ó ṣe fún ẹ̀nà ó sọ yẹn mi pé kìí ṣe pé nítorí certificate tó fẹ́ lù yẹn torí àwọn àǹfààní mi tí ó tún ṣe sọ ọkọ̀ adé ẹni school bá iwe yìí náà lọ́wọ́ kà lọ bí bàdé ẹ̀ ṣùgbọ́n àkéèdà bá ẹ̀ ń kọ́ ẹ̀sìn dá ẹ̀ ń kọ́ tún náà dá ẹ̀ ń kọ́ ọba ní mínísítà àwùjọ ọdún gbogbo wa là ń sọ pé rárá kò sọ pé mínísítà a ṣe wọ ìgbà yẹn láàrin ọ̀sẹ̀ méjì ọgbà ló fi prepare lẹ́yìn gbogbo wàhálà ọgbà bíi 230 hundred àbí gbé àǹtí ìgbárí díẹ̀ tọ́lọ́bá sàánú pẹ̀lẹ́ lómi jí kí ń láti jọ ìgbà ẹlòmí ò gba 220 láti jọ ó sì wọ́n ní lọ́rin abẹ́ẹ̀kọ́ 180 náà bẹ̀rẹ̀ mo bá ní eh, ó já mú wọn sísà ìlànà imam ṣe gbàgbé kí n sọ fún ilẹ̀ mi àti kọ̀ǹpútù pé kò ní ṣe tó já mú òkè tó wá ń lọ sí mi ní rárá ah èmi náà fóun sí pé ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fà á ni pé brọ́dẹ̀ yìí ti parí òun ti fẹ́ rí lókè ó jẹ̀ ti rí lókè tirẹ̀ ó wá wò gbogbo òun lòun ó ṣe wà ní ibi tó ń wá ẹ òun wà láti gan nígbà ìjẹ́ yìí òun wà máa wá lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọ́sùgbọ́ òun alágbára ẹ̀ láti ẹmọ wà sẹ́tò pé àáptàrọ ẹ̀sìn ní dandan kí àwọn akàwé ìmòbìnrin kan wọ́n gbà fún ìyẹn ẹ̀rọ kí wọ́n ah, ah, àárọ̀ الحكم يدور مع علته وجودا وعدما الحكم يدور الحكم يدور مع علته وجودا وعدما ìdájọ́ tí máa fa ma ń so máa ní tí in tó bá fa ìdájọ́ kan bá ti wà àágbédájọ́ kan ilẹ̀ tí ọ̀wá ti kí ìdájọ́ ìrìnmá ayọ̀kú rẹ̀ káwọn àfibídá ti lọ́ọ̀lẹ̀ onígbé olórí orí tọ́lọ̀ ní sí fún yà ẹwà rẹ̀ jọ rẹ̀ dà ju ẹ̀dàjú láti ilà òwúlò òun gan ni wà wúlò sórí ìsálà bàbá ṣe ọlọ́run àforíjì ẹ̀nà الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمع sórí tó ń ṣe yẹn mọ̀hámàlà lọ dàrú ẹwọ́ orí sílẹ̀ ayé wá dàrú sílé ní mọ̀hámàlà làwọn ẹwà bí ẹ̀kan bá bá kan bá jalè sí ẹ̀kan bá jalè ṣùgbọ́n táfà yẹn tó bá bọ́ta tó ní ẹ̀yìn ìyá ojúbà yẹn àbóṣe gidi gan ó sí gbẹ́rẹ́ sí ojú gbé òní táwọn ẹbá tí wọ́n wọn fẹ́ràn tààrà àwọn ẹgbẹ́ ẹ̀sìn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn báyìí adúgbẹ́ fọ́tọ̀ tó ṣe wá lẹ́lẹ́sìn àtúníwà ọlọ́run kọjọ ọjà yìí إن المسلم ليبلغ بحسن خلقه درجة القائم الصائم إن المسلم ليبلغ بحسن خلقه درجة الصائم والقائم مسلمي لا ترى ودا دار تمو فبما شدادا الله سبحانه وتعالى ipò rẹ̀ ga dé ipò ẹni ẹni tó gbogbo ogun rẹ̀ dídé yẹ́mí pé ẹ̀yìn kò jẹ́ mùsùlùmí yẹn látara ọ̀daràn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá jẹ́ ẹniwà dáadáa yóò sáfídà ọ̀kọ̀dínlá ilẹ̀ náà àìlú min àmàlí gbẹjà ẹ̀bẹ́ àmàntúrọ̀ níwà فقوموا لله قانتين أفاوى آه زيد بن ألقم ولي كنا نتكلم في الصلاة تلا تلا أمام بين دواء لك وصل لوليون ثم صوم بان شباي بان شباي ṣùgbọ́n gbà tó náà wá ní pé òkúmù níláhì kọ̀ọ̀nì tí wá dá ọ̀rọ̀ ìtumọ̀ tó pọ̀ nínú ẹni àdúà bẹ́ẹ̀ kọ́ tòlúpá náà sallallahu alaihi wasallam àmà ṣekúrú wà dùn àti sọ́lá ní ìtumọ̀ kùnú òní sùkú pẹ̀kọ́lọ́ lọ fún wọn lillahi qanitin bákanáà nínú kùnú òní khushu wa taqwa tòlúpá lọ́nà ورسوله فإن الله عد للمحسنات منكن أجرا عظيما الله kọjú máa yà wá ànábi ọlẹ́ni tó wá ṣe kùnú ti àní yàkṣẹ́lá ọ̀yẹ̀ tẹ́kẹ̀ ẹni tó bẹ̀rù ọlọ́run tó páyà ọlọ́run nínú yìí tó bí lárúbáwó ṣe rí ìṣìyẹn àbí kéèyàn wo bó lọ́rọ́ ti ń lọ kó tó máa túmọ̀ rẹ̀ ọ̀bẹ ọlọ́run àrùn àtàrà fún alágbọ̀ yẹn gbogbo dáwà lè jọ mọ́ ọ̀rọ̀ sísọ ọ̀sán wa pé máa dàrú àfàwọn míì sẹ́gbẹ́ òun tiẹ̀ tí ọba ti fọ́ọ̀mù sẹ́ńtẹ́ǹsì àbí fọ́ọ̀mù kẹ́límà ojú ẹ bá ní irú ẹ̀yàn ọ̀dà rú bọ̀ tó wá ti fọ́ọ̀mù kẹ́límà sẹ́ni ẹ̀dẹ́ máa máa ọ̀dà àwọn ẹ̀rú ni adùn kẹ́límà wá rí ìtẹ̀kẹ́wọ́nù mi gbogbo tó sọ ẹ̀sìn kẹ́límà yìí àwọn ẹ̀rọ dànù ṣùgbọ́n tí èèyàn bá gbin àní ìfọ̀rọ̀gbọ́ ẹ̀rọ àní ìsìn bákan náà ni kí èèyàn bá àsọ̀rọ̀ ti wúkọ́ níbi ẹ̀jọ́ irú àwọn eléyìí ìjọba lágbára lé e lórí àtọ̀tẹ́ tó fẹ́ ṣe ìyá ààrẹ tó fẹ́ mọ̀ kó fẹ́ sọ fẹ́nìkan kó rẹ̀ wò tó á máa máa wúkọ́ lórí bá irun jẹ́ níbẹ̀ so a kí a máa rẹ́rìn pàápàá jùlọ ta sọ̀rọ̀ ní ìjẹjọ́ pa rẹ̀ pàwọn ilé ìdàrọ̀ pàápàá ní ẹ̀bá wọn ó dàbí kò sí mílíọ̀nù ṣe ní máa máa ṣe ẹ̀rìn bá ti ń ó di kàkàkàkà rẹ̀ lẹ́ni àwọn nǹkan tó ń jọmọ́ rọ̀ ó alákọ̀ọ́kọ́ afọ́ àwọn bákan صحابة من جي لبعوا فلنقولون كنا يروى حديث بنا من حديث مشهور حديث مشهور المروي اثنين أو ثلاثة تقريبا تجي أفا بيكونية تجي ما نجي صحابة من جيل أربعة أرمتا تجي ما من نبانا كلا نقول حديث حديث مشهور أفا عبد الله بن عمر وأبو هريرة أميجني عن رسول الله صلى الله عليه وآله وسلم إذا اشتد الحر فأبردوا عن الصلاة إذا اشتد الحر فأبردوا عن الصلاة في حر أور أبي بنا طبالي ليوم أبردوا عن الصلاة

àsìkò ẹni zọ́ọ̀rì wọlé torí tó bá wà lórí àní rí kí ni o àní rí bòjì kàkà a ma tó bá wọlé sí àsìkò tó bá ti dìgbò rìn yẹn lórí zúrì ti wọlé nìyẹn ìdájà tó máa ń ṣe fún àsìkò ọ̀run ni pé àsìkò dìdí bòjì tó fún wa ẹ̀ òjìjí tó fún wa ń gbà ẹ̀ ẹnu jẹ torí gbígbà làwọn fẹ́ calculate àsìrì àti káfíyàn gẹ́gẹ́ bí àdìsí jáde òṣèré gbà bá àdẹ̀ ṣe

nods tàbẹ́sọ̀ swahili tó wá ti rẹ́ pé bòójì yẹn ti wá tó dédé rẹ̀ ẹ wà fi ó nígbà tí bòójì yẹn bá tó include the the first one tẹ kọ́kọ́ náà jì yẹn kásọ̀ àṣírí tó tó eléyìí lọ fẹsẹ̀ múlẹ̀ jù kì í ṣe pé àìlẹ̀ láti pé nígbà tí bòójì yẹn bá ti tó dédé rẹ̀ ẹ fi tá lákọ̀ọ́kọ́ yẹn kù ohun gẹ́gẹ́ náà pẹ̀lú ṣùgbọ́n bóòrì yẹn ti yẹ látàrí díẹ̀ tí zórí jọ wọlé kò tí mi gbogbo ní máa gbóná tí yọ máa táyà anẹ́mi tó bá ti rí bẹ́ẹ̀ abúrídó àìsọ́lá yẹni adìkìlù sọ́láta hàtà ẹfi ìran ẹ̀yẹni tàmáhàlù àìsọ́lá ẹlọ́rùn lára hàtà yẹbùrùdó aljẹ́wù títí tí gbígbóná ẹ̀ẹ́ eh, gbogbo náà gíní káàkiri pé aljawu kó lẹ́ ti súnmọ́ yẹn aljawu jẹ́ gẹ́gẹ́ bí wẹ́dà ẹ̀hẹ́ ẹjá súnmọ́ yẹn tí wẹ́dà oṣù kú jẹ mo rò pé wẹ́dà pé yóò bá kọ́ wẹ́dà náà tó dé bá ní alákọ̀ọ́kọ́ ni ilé ìfi yóò pé ìrún gẹ́gẹ́ fún ara ó tún fi wájú ọlọ́ ọlọ́run ti concentrate èyí tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà nígbà tí nǹkan bá gbóná yàn ní kí o níjọ́ kan Ànábì sallallahu alaihi wa alihi wa sallam Abu Dharr ló rìpọ́tà àdíṣẹ́ صلي صلاة ركعتين إن كنت على الوضوء هذا حار لك أبا أشراك فيه ولا ولا ندى فيه جل مرقوي أنا صلى الله عليه وآله وسلم أواني أجونا سنة بصبار الذي يشك بصبار كبير وكيا سفار غزو عليه كان له جابوا أبي ọ̀nà sallallahu alaihi wasallam ọwà lójú ogun jọ kan àbí wọ́n tíráàmù gẹ́gẹ́ àbúzọ́rọ̀ ti rìpọ́ọ̀tì rẹ̀ àdíṣẹ́ wà nù sọ̀rọ̀ ẹ̀hẹ́n bákanà lẹ́yìn tó bá fẹ́ bá kò zórí tó wọlé mọ̀hálì bá fẹ́ lọ pẹ̀rún ànábì ni àbárúdá ṣó ti tútù díẹ̀ ni bí máa ní ó tún lọ ó tún dìde aláìsí ní àà kó ṣe sùúrù díẹ̀ sí ọwá ní pé ẹni yẹn ò wá lọ pèrún ọ̀ǹtì ta tó bẹ̀rẹ̀ sí ríbò òjì àwọn ògiri àbáwọn nǹkan tó wà ládùúgbò wa tó ti yọ síta dalẹ̀ tó sínú rẹ̀ salawatu rabbi wa salamuhu ala muhammadin sallallahu ilé ìbí ya pé ẹ̀sìn máa ń ṣe mọ̀rọ̀ àǹfààní àwọn èèyàn kìí ṣe imáàlì kẹ́yàn ní mo lọ dúó nínú

wíńdò kalẹ̀ ẹ ṣí gbogbo rẹ̀ tó bá tutù yẹn gbẹjọ mọ́sálásí ẹjá gbogbo ẹ̀ ń gbóná àná àgbọ̀rọ̀ sáré kírun báyìí rárá ábìrìjò ẹjẹ́ kó dà sùn òtútù báyìí ẹkẹ́jì ni pé ìgbà wo ló fẹ́ tutù dà ámúrò ní síbí ẹ̀rí àfọ́ àwọn ẹ̀bà السلفي السني لكن أوان wọ́n torí pé tíra àwọn tí ó gbajúmọ̀ jùlọ tíra àtàbí ṣe kí ni ó ṣẹ́rọ̀ wọn àtọ̀ sọ àwọn èèyàn wọn ń fi wọ́n ti sìtàlù sí màlìkíyà wọ́n ní kò sí ẹ̀rí kẹta lè mú wá tó lè sọ pé táìmù báyìí ló gbọ́dọ̀ tútù dáa torí pé ìgbà tá a bá ti rí kó tútù dáa however àdìsí tá a kà lọ yẹn ní nígbà tá a bẹ̀rẹ̀ sí ríbùjì ṣíṣe èdè kan wá bẹ̀rẹ̀ sí ní ṣe pé èèyàn lè dúró bẹ́ẹ̀ a ṣe pé tá a bá fẹ́ ṣe kọ́dùrú rẹ̀ ní ìsìn bí àwọn àsìkò tá ń náà òun yẹ lórí níbi twelve twelve thirty tàbí ṣàpèjúwe ìbàyẹn náà ní lórí nítorí wọ́n pè wọ́n bí irú òkè ògbà tí ìṣòro òjì bẹ̀rẹ̀ sí yọ wọ́n pè wọ́n ten to one quarter to one yóò di òsì lára rẹ̀ àbábòrò ní one o'clock ìrọ̀ àwọn kàbá pàápàá nígbà tó wù bá mú àbáwá ní pín ẹwà máa wo tí ò bá wá sí òrùn ibi tó túnkù nìyẹn àwọn àsìkò míì wà tó ṣe pé ìgbà tó rùn yẹ̀ látàrí bí 12:30 ṣùgbọ́n 12:30 ti gbà yẹn yóò tutù ju 5:30 sí lọ bẹ́ẹ̀ lọ́lọ́ sí twelve thirty ti gbà yín sẹ́ bíró àsìkò òjò tẹ́yìn ní rọrùn kankan nígbà yẹn èèyàn tó gbọ́dọ̀ dílé rẹ̀ bóòrùn ṣe ń bí ẹ̀ látàrí ìrìnkà lọ kí o torí pé ìdí tó bá táa ṣe lè dílé rẹ̀ lọ́lákọ̀ọ́kọ́ rẹ̀ ti kúrò fẹ̀lẹ́fẹ́kún ẹ̀dúrù máa ìlàtì yìí wujudan wa adama nígbà tá a bá ti rí ń tó fà tàbí dílé rẹ̀ lọ́lákọ̀ọ́kọ́ tó bá dílé rẹ̀ tí ó ti sí ń tó fà tàbí dílé rẹ̀ má kílẹ̀ dílé rẹ̀ kò tọ́ bí torí ìdínà sọ àkọ́kọ́ àǹfààní tó àbí hadith ni abúrídò àìní sọ́lá anábi wá fi ẹ̀rí sí onífà iná ṣídàtà har min fẹ́yìn jahannam fẹ́ iná ṣídàtà har torí pé kí o torí ìdínà wà náà máa bọ́ ìwọ́ tó fi àjẹrẹ tó gbó ṣe imani ayíkínà wọ́n ta alábáná mara ń palẹ́gbọ́ tó wá ti di gbogbo lé ní kálùkọ́ jòkó sínú lé

ìntà lè fi wé míì tí bẹ̀rẹ̀ kìí ṣe ti tẹ̀bẹ̀rin kìí ṣe ti kí ni o ti ti jíǹsì ti tí mo pé o jíǹsì tó wà mẹ́ ìdánpẹ̀ jíǹsì ní pé ìntà lè fi wé ra wọn tẹ́gbẹ́ tẹ̀bẹ̀rin ó ní pé pat pé ìgbóná yẹn o láti lúná náà lọ sí wá kò

oòrùn náà ṣe gínú onáwàlọ́ àǹfààní míì tí bẹ̀rẹ̀ kẹjì ti ti báà kẹjì ti tẹ̀bàáyìn bí bọ́ọ̀dì lákín títí gínú míì ti ti jí àjìnà ibi ó jọmọ́ra gẹ́gẹ́ bí a ṣe mọ́ ń sọ fẹ́ẹ̀dẹ̀ kéré ní tó yẹ bá pé dáàl àti dáà tàbá pàdé ara wọn fòrògbé wà ní ìdìgọ́ mú kílẹ̀ ń gbé mùtàkọ́ mutajanisaini yaliya yajigeuna kine ga pe jamaa mutajanisaini كلوبتي فهذا جنب المتجانسين فرق اتفقا مخرجا واختلفا صفة اتفقا مش مخرجا واختلفا صفة مخرج هو إلي كناني ثم صفة مجيجي يا تصرا láti gbogbo níjọ ẹran pẹ̀lú jim tí dáàl tí tọ́ àti tá a bá pàdé ara wọn ẹ̀ pé náà pé ìdẹ̀kọ́mù mọ́tàjà nìsẹ̀yìn tó ti yé bá ní ìsìn ìtọ́sí ẹgbó ojú rí bẹ́ẹ̀ nígbà méjì yàtọ̀ síra wọn níròyìn ẹ̀yìn o lè fi ṣùgbọ́n wàhálà tí yóò máa rí yẹn lálẹ́rìn ju wẹ́ra wọn bẹ̀ lọ́jọ́ pé ìdíkọ́ọ̀mù bẹ̀yìn ìdíkọ́ọ̀mù tajà ìsẹ́yìn sífà tí ìbà ìdí ti àjùmẹ́sù kejì sẹ̀bẹ̀rì àwọn afáà ni tí ọ̀bá yẹ yìí àdíìsì kan wà fẹ́ gbé bí azaru kan wà tán fi sí àlà Aisha rọrùn fún agbègbè yìí dáadáa lárúbáwá ní ìsìn ohun ó lè gbé ohun bí fóhùn lásán ó lè ní ìròyìn bí mẹ́wàá fún yorùbá ní ìsìn káfíṣàgbójú òye a sọ pé ohun tó dùn àtohun tó ṣe kí ni o tó kòrò náà ohun ohun ohun bí ìdá ohun mi ṣùgbọ́n lọ́dọ̀ lárúbáwá ní ìsìn bí ẹ̀ máa ń níjẹ̀ ìjọ náà pé a ní ìní ìsìn a ní kí ẹ̀ máa gbin bí bó fẹ́ sunkún bákan náà tí ẹ bá gbí gbọ́rùn wọ̀ ṣùtọ̀ tó jẹ́ wà ní tí ẹ bá kàn rán mú wà ní gúnnà tó bí lábá ní èyàn ò mọ́ pé gúnnà ní àní èyàn ò bákan náà tó wá ti khariri ni ohun tí máa ń wá tí máa ń jáde nígbàtí nǹkan bá ń ṣàn lọ tí ẹ̀mọ́ ń gbọ́hùn yìí tí nǹkan bá ń ṣàn ẹ lè gbọ́hùn rẹ̀ àfi tẹ́ bá dákẹ́ jẹ́jẹ́ àwọn ènìyàn láìjọ sọ pé ẹni tó wá fẹ́ gbọ́ kharir al-kawthar فليدخل إصبعه في أذنيه kó ti ọwọ́ rẹ̀ bọ etí rẹ̀ ohun tó bá ń gbọ́ yẹn ó dà gẹ́gẹ́ bí kharirul kawthar ó dà gẹ́gẹ́ bí omi kawthar ṣe ń ṣàn àkídà tó ní pé kawthar òjò lójúkà kawthar ṣe kíni o ìmọ̀ ṣàn ibo ni kawthar ti wà nínú aljanna látara rẹ̀ òun lómi tí gbogbo wa ó kọ̀kọ́ mú kọ́lọ́mọṣe àṣírọ́rùn fún wa omi bó ni ẹ barakallahu fikum hawd torí pé absolute rẹ̀ ṣáàjú pómi tó ń ṣẹ̀ ní ayé tó bá fi wá mọ̀ bóhùn omi yẹn ṣe rí kòtò ọbẹ̀ jẹ́ ṣe yẹn wá sọ pé àà ah, ìwọ́tọ̀ bá ti gbóhùn yẹn ìwò ní mú káọ́sáàrù torí pé ohun káọ́sáàrù tí ò bá ti dún léjì tí ẹ báyìí kò sí káọ́sáàrù lára ẹni azọgbẹ́ ni orí ẹ̀ ti yí nígbà tá àbá ti lè sọ yẹn a ṣe pé kì í ṣe pé torí pé káọ́sáàrù wà létí wa bí ṣe pé torí ohun oni ina sham tó jẹ́ bá ní ìsìn so fa inna shiddatal harb min sai jahannama tó wọ́n pẹ́ fẹ́ o jahannama ẹta warawara na èyí tó bá fẹ́ tí yẹn lára ń bẹ ọlọ́mọdé ká tí sí iná ní àárín ọlọ́mọkọsànà wọn tí yẹn bá fẹ́ appreciate bí nǹkan ṣe àbí kéèyàn rí àwọn ẹni tí yà jẹ ọlọ́run ẹni minkum illa wariduha kana ala rabbika hatman

elomi gbàdúgbàjú ká dì í ti lọ ẹlòmíì subhanallah yọ́ ma rìn yọ́ ma rákòrò lórí rẹ̀ ọwà jáde yọ́gbà tí ó wà jáde báyìí ara rẹ̀ ó ti gbúù ó ti kú fún èṣù yóò ti fílì orú yẹn ó ti tó level by level bí iṣẹ́ wọ́n bá ti tó lè ó ṣe kọjá ń bẹ̀ ẹni tí ọ̀bá bá fẹ́ rọ́ọ̀tù pé ìṣèlú sí inú tọ́fẹ́ wọn fi tako Kùránì wọ́n ní bí Kùránì fẹ́ gbogbo ilẹ̀ ẹ̀wọ̀ náà wọ́n ni wà ní omi ilẹ̀ àwà ìlú ha ṣùgbọ́n ẹ tó gbé bẹ́ẹ̀ ní gbogbo wa là ní etí bèbè náà kọjá ní kọjá ń ṣùgbọ́n àti wùrúrù àti dòkúrù bí ẹ̀ bá tẹ̀wà kọjá ní òtí mi gbójú wọlá tí ẹ̀ bá fẹ́ wá appreciate bí ìhun ti jẹ̀ ya ní tó tó ti fẹ́ appreciate àjẹ́nà tó lọ ń ṣe àlùkọ́rẹ̀ tó jẹ́ ya ní tẹ́ bá rí èyàn tó ẹgbẹ́ ń pariwo òun fẹ́ omi tọ́nà tán tó wá gbómi wá fún bẹ́ẹ̀ alọ́mọ́sàṣẹ́ ogun alọ́mọ́ àti jẹ́ náà فإن شدة الحر من سيء جهنم eléyìí ni àǹfààní tó wà ní àdíṣà alákọ̀ọ́kọ́ ẹ̀ ó níbẹ̀ náà kò wá mì pé gbogbo ìgbàlagbọ̀rọ̀ máa ṣe tó máa bá mú bí bá wà ní nàìjíríà gbà tó bá rí bí àánú gbájọ́ bá ti rí bẹ̀ kò sàkóró torí pé al yẹ kẹ́ hákin ẹ̀ الحكم يدور مع علته وجودا أو عدما وجودا وعدما وجودا وعدما irú eléyìí ọ̀dà ní ẹ̀wọ̀n rẹ̀ pé ìdájọ́ a máa tẹ̀lé ntọ́fà tàbá ti rí ntọ́fà nígbà náà ìdájọ́ yẹn tẹ̀lé tí ọba ti fi ntọ́fà mọ́ ìdájọ́ yẹn ní wá bá náà ní tó sọ̀látù sóbò dandan fún wa sọ ṣẹ́rọ ni ṣùgbọ́n fọ́ọ̀dù láàpẹ́ a ní tí ma sọ pé wa lórí ní ìgbà àbí káwọn ní súnmọ́ ni kó jẹ́ dandan lé lórí bọ̀ tó gbà tó bá ti di dandan ká lọ kí yẹn ní wájì agbọ́dọ̀ fi ṣe

من نسي صلاة فليصلها إذا ذكرها لا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى وأقم الصلاة لذكري ولمسلمين من نسي صلاة ونام عنها فكفارتها أن يصليها إذا ذكرها أطاع أنس ابن مالك قال ما شبع يونس وضعوا صحابة يقول ولا النبي صلى الله عليه وسلم من نسي صلاة فليصليها إذا ذكرها ẹn tó bá gbàgbé irun kan nìsíàn tí ẹ bá gbàgbé irun kan fàlìsọ́lì ha ìdá zakara al'amu bó bá ṣe rántí ẹ kọlọ̀kìrùn tó bá ti rántí ìdá àzàkára màtánà àzàkára áfìlìsọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti gbàgbé ìrùn kan àbí nínú ẹgbà wá tí imam muslim àwònáàmà àníhà òjì méjì alákọ̀ọ́kọ́ mannafi ẹ̀dọ́ wá gbàgbé imam muslim fi kejì sí gbẹ́gí ni ó àwònáàmà àníhà definition mọ̀túkù hadithi o ni pé ẹni tó bá gbàgbé ìran àbótún tásòrún ṣe lọ oníkà ló lè kí o nígbàtà bá rántí àgbàgbà bá jì mọ̀ fún rẹ̀ ni pé ẹni tí méjèèjì yóò bá ṣẹlẹ̀ sí ò lè kí òun yẹn padà ọ́bẹ̀ insha Allah padà sí ẹjẹ́ tó sọ mọ̀túkù direct definition àbí statement alétíkì ni pé ìyẹn méjì ló lè kírun ìpadà tàbá bọ́yé another way to say ni pé ẹni tí ìkan náà condition méjèèjì ọ̀bá tẹ̀lẹ̀ sí kò lè ṣe kí ni o kò lè kírun yẹn padà bí ọ̀bá ti kí lásìkò rẹ̀ anabi ni man nasiya salatana wa nama anha falyusalliha idha zakaraha kó kírun yẹn idha zakaraha ìgbà tó bá rántí àfáà bẹ́ẹ̀ kí ṣàlàyé pé nígbà tó bá rántí kó kí rẹ̀ ṣé bó bá ṣe rántí yẹn ìjọ tó fún ọ láti dìlé rẹ̀ níṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì àrínà àfáàdá ní rárá ẹ̀nà Malik bẹ́ẹ̀ni Imam ah, Ahmad bákan Imam Abu Hanifa bákan náà ni az-Zuhri Imam Ahmad gbogbo àwọn àlọ́rí pé pọ́ ọba ṣe ń rántí báyìí kọlọ kí ló sì fà padà ti ṣàlàyé ìdáadáa ìkàrà pẹ̀lú ááyà ọba sọ pé أقم الصلاة lidhikri máa tàdáàfúrí àsọ̀lá nígbà tó bá ti ń rántí pé àsìkò orin yìí jí ìkí kò tọ́ fún ẹ̀ tásìkò ìrìn ọ̀bá ṣẹ́kù kò tọ́ fún ẹ láti dìlé rẹ̀ kọlọ kírùn yẹn àrínà àbáyìn tó ní pé ìsẹ̀ ìbáàbù gẹ́gẹ́ bí wọ́n ṣáàfẹ́ àìpé kọ kírùn yẹn lásìkò mú ṣe rántí ẹ̀lú dájú mọ́tò bá dìlé rẹ̀ díẹ̀ kò sábò

òun ló fà á tó já mọ̀ pé ẹ̀lẹ́ jùlé rẹ̀ wọ́n máa fà á táwa fi ọ̀rọ̀ wọn sí lọ òdì ìtàlákọ̀ọ́kọ́ ẹ̀ torípẹ́ẹ̀rì kejì yìí ó tún sọ̀pọ̀tà alákọ̀ọ́kọ́ ni tó ní àdíjì ní tó dé nínú bí tẹ́yìn ò ti lè kírun oníbíjẹ́ ìbátan ọkọ̀ mọ̀ yéṣù lọ́wà bẹ́ẹ̀ nínú bí tó lè bá débì gan sí ọ̀rán tí kò tí ọwọ́ wà ní toilet ọ̀yìn àgbẹ́ lọ́wọ́ ah ìdájẹ̀ kára hamad ànábì sọ kọ lọ bẹ́ẹ̀ àbíkọ jáde kó bẹ́ẹ̀ ọwà kó bẹ́ẹ̀ ní àsìkò kúkú ẹ̀ kò sáwà ìjà a ma bá ti ń ṣe sí lọ ìwà ah lánàá ìmọ̀ kí ó lẹ́rí o kó dìde ọkìrìn tó gbèrè ṣe navila na ya ni jókòólẹ̀ fún pé èyí tí mo ń ṣe yọ́ ati dóńgbò rẹ̀ níjẹ́ ìjọ àbí tọ́wájú ti fa torí pé tó ń ṣe ẹ̀sìn gẹ́gẹ́ lò náà ìbádà a ma o ọrịa ha lilo ní tí ò bá ti fẹ́ rí ní ìbò ṣe rán sí yẹn ọ̀gbọ́dọ̀ nílé ẹ̀mà fi ìgbà tó bá ráyè rárá ẹbí àpèjúwe àwọn àsìkò ìsìn ó bọ́ sí ẹgbẹ́ nìkan bí lè sí wọn mú kiri ẹni tó ń fọ́ sí inú situation irú ẹni àsìkò lè má rí tó wá sọ èyí tó ẹlẹ́ẹ̀kejì gbé nǹkan kan tó lè lead sí loss of life of property or property ń ṣẹlẹ̀ sí lọ nígbà yẹn kọ́yànjú ẹ̀ ọba ti rí hálù fún fi nǹkan náà èyí tó tún súnmọ́ òun lẹni tó ń kọ ẹ̀gzáàmù kò sáàdì ìsìn tó gbájú ẹ̀gzáàmù wọn pẹ̀ ẹ̀gzáàmù yìí ìsìn gẹ́gẹ́ bá ti mọ̀ pé èèyàn bá ń ṣe àbó ní nǹkan tó jẹ́ bí ńláńlá èèyàn lè dìlé ìran kan dàsìkò kejì àbí kéèyàn الفهم أعطيتي أبادين كتنك فأقول لي أنا لو أحب الشيء كش الجمع بين صلاتين بلا عذر ولا مطر فنبانا يلي تكين ومو باين جبن سولة باية أذن الله لما كوج ليره القضاء على الفور واجب كيش استعباب خلافا لما قاله الإمام الشافعي رحمة الله عليه وباشرنا kọlọ̀sán padà akọ́kọ́ àǹfààní tó àmì àdísì ni ẹkẹ́jì náà àǹfààní fọlìsọ́lì ha ha kọlọ̀ nígbà tó bá rántí ó mì ń pí àwọn méjèèjì in tí mo mú jáde pẹ̀lẹ́ ẹ̀kan àwọn tọ́tọ́ fún ni torí pé ẹni tí ò bá kírun lásìkò rẹ̀ ní ìsìn ọlọ́run nígbà ilé ìlàfi ìsìn lọ kí lẹ̀ rí wa igbe ẹni tí ò bá kírun lásìkò ọlọ́run nígbà ọlọ́run bá ní ọ̀yẹ́sàtùmọ̀ anáǹtùfà akínní sọ̀lá inna salata kanat ala almu'minina ìdọ̀mà náà ti bá lójú ogun tó bá ti pé ṣe ṣe ṣe ó wá dígbọ́ ọkàn ìbalẹ̀ sáàkì ìsàlá ẹlọ́kírùn torí pé ìran yẹn ọjẹ́ dẹ̀dẹ̀ tààfàtìkò sí ìbáàdà nínú ẹ̀sìn yẹn púpọ̀ nínú ẹ̀ ló lásìkò ṣùgbọ́n ìbáàdà yẹn alákọ̀ọ́kọ́ mutlak lákòókò mi kí mo fẹ́jà máa ẹ̀kejì muqayyad lákòókò àwọn ìbáàdà mi mutlak ni àkókò rẹ̀ gbogbo ayé wa ni ma jira wa ɗauki subhanallah ya bai sun wuce alhamdulillah a yace wa goya ile mu ba ma shakka sadaqa ne su irú ẹni mútlá fi hàn ẹ̀rẹ́ ṣe sọ́dápọ̀ ọjílá ara òfin ló òsùnlọ́sàn òjíyàn ló òfin ló ń jẹ òfin láṣọ àwọn ilé ìgò sí problem amma zaka pé abẹ́yọ zaka ó ní condition méjì in tó wà wá ní pé mo fẹ́ yọ zaka tí mo gbìn mo ṣe gbìn yẹn mo fẹ́ yọ zaka bí ṣe tí ìdí pé kí ni o yọ ma jẹ́ ní èdè yọ ma àsọ́dì ìjọ tó yẹ káàkà ò tí ìpé wò ní yọ zaka yẹn ọlọ́run ní gbà bẹ́ẹ̀ ọlọ́run ni wà á tó oníjọ́ tẹ́ bá ká àwọn nǹkan yìí àwọn nǹkan mi tó wò ní ọ̀sọ̀kẹ́ ìsíwájú tó jẹ́ báyìí bẹ́ẹ̀ náà lásìkò tí wọ́n náà ìrún lákòókò mẹ́ẹ̀ bá ní àà ní ìrírí lọ sí mo wà ní Saudi báyìí ah ti má dẹ̀ ní kí n lọlé kó tó di next year báyìí ìsì ọlọ́lọ́mọ̀ bóyá ẹ̀mí ó ti àágùn kó rìn bí wá sí ẹjẹ́ lọ́dún ní àràfà ti ní ọ̀rọ̀ lọ dúró lórí àrọ́fà tọ́lọ̀ ọgbà ájì lọ́wọ́ ẹ̀ kí ló fà torí pé ájì náà lọ́jọ́ ó lásìkò àtẹni tó wà ní ájì tó bá lọ ní kọ́bùlà ẹ̀yọ́mọ̀ tààtà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú jáde ni kódà kò rántí pé jímọ̀ ọwá dé wíwà wọ́n ní àbá ẹ̀dàkùn eh, lẹ́ni thursday mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ sínú ni ọ̀la jímọ̀ mo sì fẹ́ pípẹ́ fún jímọ̀ ìwádìí àbá jímọ̀ èní ni yọ́mùl ahad ni yọ́mùl ìsinú subhanallah mo ti bọ́ ọlọ́run mi pé ìní mí sí jímọ̀ ilé mi pẹ̀lú ògbọ́ ọlọ́run sì kí jímọ̀ tẹ̀mí padà lọ́la yàrá kìí ṣe ó gbà àwọn èèyàn ẹ̀ torí pé àwọn nǹkan yìí lásìkò bá bá ṣe lè máa fojú wẹ ẹwà so máa yòókù irun ọlákòókò ẹ̀yàn bá ti kí lákòókò ẹ̀ ọlọ́run nígbà ẹ̀yàn bá ti dilẹ̀ ọlọ́run nígbà olófàtà àfàbí sọ bẹ́ẹ̀ irun ọlákòókò mẹ́ta wọ́pù méjì waqtul ikhtiyar yẹn òun kó nǹkan méjì sínú alákọ̀ọ́lù waqtul ada kí wọ́n gbẹ́jọ́ máa ẹlẹ́ẹ̀kejì ni waqtul qada waqtul qada ẹ̀wárí kejì lọ́dọ̀ àsìkò méjì tí rọrùn ọ̀nà waqtul darura waqtul kí wọ́n gbẹ́jọ́ máa waqtul ikhtiyar òun ni táìm tó wà abẹ́lẹ̀ fún èyí tó dájú ní wọ́pùtù àdá bí o ṣe wọlé yẹn kákírùn báyìí normal time wọ́pùtù kọ́dọ̀ káfí ìrun sọ́látù 12:30 àbí 12:40 yẹn káfí ṣàpèjúwe títí tí ó máa fi di bí 115 110 115 130 ọ̀pùtù àdá wọ́n tún kọ́dọ̀ òní ká máa gbé láti irú 130 yẹn tó jẹ́ bá ní ìsìn títí di bí ásírí kùsẹ̀jú márùn àbọ̀ kùsẹ̀jú ká ni wọ́n dárúkọ ìṣẹ́jú márùn òun ni pé ẹni tó bá slow rẹ̀ bóyá ìṣẹ́jú mẹ́fà ìṣẹ́jú méje ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún àbí ó wá kéré jù tí ọ̀bá ti ẹ̀ wá rí gbogbo orun yẹn parí yóò rí rákàkàkì ní ìṣẹ́jú márùn Ànábì sallallahu alaihi wasallam ó ní man adraka rak'atan min al-'asr qabla ghurub ash-shams faqad adraka al-'asr man adraka rak'atan min al-'asr qabla ghurub qabla an taghrib ash-shams faqad adraka al

ní ọ̀rẹ́ wọ́bẹ̀ èyí tó bá ti gbẹ̀ ẹ́ láyé ìkó oríláka kàkí ẹlòmí ìrẹ́kì nínú ìṣẹ́jú kan ọba alárúbáka pàdé ọkíráka méjì láàrin ìṣẹ́jú kan mi lè ṣe láíláì ní ìṣòro pé ó máa ṣe ó sì kí tí mo ti rí ibi وني كذا يا له ضرب انا له وني يا اخي تجد عني من هنا كيف تصلي ركعتين في ركعه في يعني في دقيقة وني يا أخي أليس التصبيح ثلاث مرات سنة قلت نعم قال أنا سبحت الله بالركوع والسجود مرة واحدة ó ní ìṣètì ká ṣe ìtẹ̀sí ìlẹ́nà ẹ̀ta súnà ni ìwé ó jẹ́ dandan bẹ̀ ọ̀tọ̀ sí ìmọ̀rọ̀tàn wà ìdá wọn ní dandan kó ní bó ṣe ó ní bí rúkú wò sùjú gbogbo gba yẹn o tẹ̀sí ẹ̀yọ̀ ló ń bò ló ta kàfáàtì òun ti máa ń ṣe é ti pẹ́ torí àwọn mọ́ṣáláṣí náà fẹ́ kí rákà àtẹ́ni mí ní kí wọ́n máa kí bẹ́ẹ̀ o ìwádẹ̀ lọ kí o lè dàmú mọ́ rẹ̀ lọ abẹ́ kí ọ̀gí gbọ́tọ̀ fẹ́ àwọn mọ́ṣáláṣí wọ́n kù ṣẹ́jú kan ah, bá gbé òdìdí ìrìn sì bá jẹ́ àdìdè ìdélẹ̀ tí ìmáàmù rẹ̀ ṣáàlù tó bá parí ìrìn ń sì kí tèmi ndọrọ ẹ̀rí bàbá tó máa wọ́n ti ẹ̀ ó sì sàlàyé rẹ̀ nìtọ́

tó bá màmá fi ràn lẹ̀ tó lajú lẹ̀ kí èsì pọ́ gbàgbé kí èsì pé mú kírì mo jẹ bẹ́ẹ̀ ní ìsìn kí èsì pé ó sùn tó wá fi ràn lẹ̀ ànẹ́lẹ̀ tó láàdí kankan kó ṣòro èyí tó fẹ́ jọmọ́ bẹ̀ táwọn àfá àtọ́mọ́ ń sọ pé àbíká tún yẹn sọ púpọ̀ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin náà lórí pé ẹni tó bá fi ràn lẹ̀ látara pé kò sùn kò ti gbàgbé tírùn yẹn ṣe lọ máa lọ́wọ́ irú ẹni ìgbólẹ̀ fẹ́ padà nínú ẹ̀rí táwọn ń lò ní tí wàhálà tó ṣàǹfẹ́ nínú ogun tó ṣòro jáde o ní pé kí ọ̀tá wá ká imẹ́lé ṣùgbọ́n tọ́lọ ń bá rẹ̀ lọ́wọ́ o náà ló ṣe dìfẹ́ndì ra yìí wọ́n dá yí tuta ògbọ́nà túnlẹ̀ ilẹ̀ mọ́lé ara yín àbí táwọn ara nú yí táwọn lọ tún àṣẹ Nígbà tí wọ́n fẹ́ jagun ọ̀rọ̀ in tó wà lẹ́mìí ànẹ́bí kò pé káwọn má jáde lọ bá àwọn kò fáwọn táwọn ànílé igbá wọn àwọn bá wọn jà láti lórí àwọn bá wọn bẹ̀rẹ̀ sẹ́yìn bóyá wọ́n ṣe káńdà tó gbà náà ní ṣe nǹkan ìgbàlá fẹ́ lò ṣùgbọ́n gbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ọ̀nà ìsọ̀lọ́wà fọ́rọ́bí wàsálàmù alẹ́ ìkó ṣe gbé nǹkan ogun wọlé àjàlẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n gbà náà táwọn èèyàn ń sọ̀rọ̀ anábì tàbá sì dónú ilé ara wọn dìfẹ́ǹsì táwọn ẹni yóò mọ̀ ń pa wa aráàlú ṣe ọ̀nà wa lò ní handak nínú ẹ̀ ni pé wọ́n gbẹ́wò ráńdì kí o ráńdì Madina pàápàá bí táwọn kèbèrè ti ń bọ̀ àwọn kèbèrè ọ̀járó ẹyẹ àmọ́ tí ó tẹ̀lé ẹni tó bá kú wọnú bẹ̀bẹ̀ yóò kù tọ́mọ́ ti ní bá mùsùlùmí wọ́n fi wọ́n lẹ̀ wọ́n àkọ́jú tí wọ́n gbà náà wọ́n lè wọnú òyẹn wọ́n gòkè àwọn ti bẹ̀rẹ̀ sí ní tafà náà síra wọn ní rúbẹ̀rún kó lè jẹ́ kòkò sẹ́ni tí ó lè wá ó wá dí àwọn mùsùlùmí lọ́wọ́ dé bí wọ́n rí kírun alábẹ̀rẹ̀ sí ṣe pé fún wọn pé mọ́lá àwọn akọ̀bọ̀rọ̀ ọ̀hún náà ṣàgbàló náà ń sọ lajúlẹ̀ àwọn ya máa ń sọ pé anábì ní ìgbà tí magrib wá tún anábì wá tún asiri yẹn kí kò tó kí magrib nínú ẹgbà wá ní o kí magrib ó ṣe wá kí asiri wọ́n tó fẹsẹ̀ múlẹ̀ jù kó ṣe kíní o ọkí asiri bí tàbí ó wá tún kí kíní o magrib ó ṣe kí ẹ̀ṣà tí bàtà níbi wá kí ròmẹ́ ẹwà ní bí anábì ó sùn anábì ó dẹ̀ ṣe kíní o kọ̀ gbàgbé ṣùgbẹ́yìn fúnra yín náà lẹ̀ irú situation ẹ̀ téèyàn bá ń bẹ̀rù kú ẹ̀lẹ́kọ́ọ̀fù ṣèlú yẹn ní ṣìnà lẹ́gbà rẹ̀ ṣùgbọ́n téèyàn ò bá rí téèyàn bá lè rírun kí olóbi dájú ọlágbèfà ìṣẹ́fún fàríjàálán ọrùkìlá tẹ́ bá ń bẹ̀rù ẹ kírun yẹn lórí bẹ́ẹ̀ rìn àwọn kèbè yóò ní mọ̀nà ọrùkìlá